sáwọn aláṣẹ lẹ́nu tí ó sì máa tẹ̀ láṣẹ wọn láì kò bìlà pété aláṣẹ náà ìjẹrú ìjọmọlúàbí àti pé pápá gan jẹjẹ mọ̀ pé gbogbo ẹni tẹ̀mí rẹ̀ bá lọ gùn nínú yín yóò rí ìyapa tí ó pọ̀ fa'alaykum bi sunnati torí náà sunna mi dọ́wọ́ yín o ẹ dè sunna mi mú ibi tá a dúró nù fa'alaykum bi sunnati ẹ dè sunna mi mú ẹni tó mọ̀nà làátọ̀ sunna èdè Lárúbáwá wọn náà ní tariqa hasanatan kanat am sayyi'ah ojú ọ̀nà náà ń pè ní sunna yálà ọ̀nà tó dáa ni àbọ̀ tí ò dáa sunna wọn máa pè léyìn lédè Lárúbáwá ṣùgbọ́n nínú. No, báwọn olùmọ́tíṣe máa ń lo gbólóhùn súnà ìtumọ̀ rẹ̀ máa ń yàtọ̀ látọ̀dọ̀ àwọn kan sọ́dọ̀ àwọn kan lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa alhadith asúnà lọ́dọ̀ tiwọn onáà ní aqwalu rasul wa af'aluhu wa taqriratuhu wa sifatuhu alxɔlɔkiyɛtu wàlúkúlùkìyà nǹkan pè ní sunna lọ́dọ̀ àwọn olùmọ̀nípa hadith náà lọ wa àwọn ọ̀rọ̀ anabi àwọn asẹ anabi àwọn tó ń ṣe tó fi wọn lẹ̀ lórí ṣíṣe rẹ̀ àtàwọn ìròyìn anabi eléyìí tó lọ ń dá ma àti ẹjọ́ jẹ́ wà rẹ̀ eléyìí náà ń pè ní sunna nínú ilmul hadith tura ló ṣe jẹ́ kí àwọn ọmọ tó ń kẹ́kọ̀ọ́ ní kulliyatul hadith láwọn agbọn abẹ tí wọ́n ti ń kọ́ nípa hadith anabi sallallahu alayhi wa sallam islamic universities ara nǹkan táwọn ọmọ kọ nù wọn kọ nípa àwọn ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam àwọn àṣẹ rẹ̀ àwọn nǹkan tó rí tó fọwọ́ sí ó rí pé wọ́n ṣe ó sì fọwọ́ sí àtàwọn ìtàn ìgbésí ayé anabi sallallahu alayhi wa àti bóòlù anabi gan rí ta la anabi gan síra ẹ̀nà tó wọ inú ilmu al-hadith bákan náà àwọn àwa anabi sallallahu alayhi wa sallam eléyìí tá a máa ṣe akhlaq rasul ẹ̀nà tó wọ inú al-hadith tó lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà ní pàtàkì jùlọ usul al nǹkan mẹ́ta péré ní jẹ́ sunna wọn náà ni aqwalu rasul wa af'aluhu wa taqriratuhu àwọn ọ̀rọ̀ anabi àwọn ẹsẹ anabi àti níta anabi rí pé wọn ṣe tó fọọsì nǹkan mẹ́ta ìpele ní jẹ́ sunna lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa usulul fiqh tí wọn jẹ́ pé nínú usulul fiqh a máa ń kọ́ nípa àwọn ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam irú ìdájọ́ wo la lè rí múnú ẹ̀ àwọn ẹsẹ̀ anabi sallallahu alayhi wa sallam irú ìdájọ́ wo la lè rí mú bẹ̀ àwọn tí wọ́n ṣe tí anabi fọwọ́ sí irú ìdájọ́ wo la lè rí mú bẹ̀ usulul fiqh yọkọ̀ àlele kò sí ń tọ́ka usulul fiqh pẹ̀lú síra kò sí ń tọ́ka usulul fiqh pẹ̀lú pé kíní wà anabi sallallahu alayhi wa sallam eléyìí ilmul hadith ṣùgbọ́n lọ́dọ̀ àwọn fuqaha àwọn olùmọ̀ nípa ilmul furu' tẹ́ máa sọ pé súnà lọ́dọ̀ tiwọn gbà lérò ni pé ma laysa bi wájib ntí ìbá sọ̀rọ̀ yẹn ní súnà lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa fiqh ilé ìlọ́ pọ̀ lẹ́nu àwọn èèyàn jù ẹ ebi súnà ni ẹ ebi súnà ni nígbà tó yẹ kó kọ̀ òun rò pé gbogbo ìgbà tí wọ́n sọ pé súnà ni kì í sọ̀ràn yẹn nítorí pé nínú tí sọ pé ni kankan ó túmọ̀ sí kì í ṣe ọ̀ràn yẹn ṣùgbọ́n nínú ṣẹ̀ríà náà tí padà wá sọ́dọ̀ sọ fún yín pé kò sí yàtọ̀ láàrin súnà àti alukur'an nípa àdájọ́ tí alukur'an ó mú wa àti etí ó mú wa torí rẹ̀ a lè rí ìdájọ́ tọ́jú ọ̀ràn yẹn nínú a lè rí ìdájọ́ tí ì sọ̀ràn yẹn wọ́n pa wá láṣẹ káṣẹ àmọ́ kì í sọ̀ràn yẹn a lè rí nínú alukur'an bẹ́ẹ̀ náà tún lè rí nínú sunna a lè rí ìdájọ́ nínú nínú alukur'an tó túmọ̀ sí pé haramu ní nǹkan yìí a lè rí nínú sunna náà tó túmọ̀ sí pé haramu ní nǹkan yìí a lè rí nínú alukur'an tó túmọ̀ sí pé nǹkan yìí kì í ṣe haramu makuru ni akórira rẹ̀ a lè rí nínú sunna náà a lè rí nínú alukur'an tó túmọ̀ sí pé asẹ́ yìí o kì í ṣe dandan kó ṣe. tó o bá sì pàtì ọ̀sẹ́ lọ eléyìí so irú rẹ̀ náà tún wà nù sunna nínú sẹ̀rí àyíká ṣùgbọ́n èyí tó ti kọ́mọ̀n jù ńgbà tó pé fíkìú làwọn èèyàn ń kà jù fíkìú náà wọn ò sì dámọ̀ jù ni ẹ̀rí kọ́kọ́lọ́kọ́ lásán ni ni lásán máa ṣe bàbá tó fi pé ta ló ń ta ní sunnata nabi muhammad sallallahu alayhi wa sallam torí ẹ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀tí wọn á mójútó ad-da'watu ila Allah tí wọn mójútó pèpè lọ sí díẹ̀ sí sunna lọ́dọ̀ tí wọ́n tún nítumọ̀ tó yàtọ̀ sí gbogbo eléyìí sunna lọ́dọ̀ tí wọ́n ní iltizamu manhaj an-nabiy sallallahu alayhi wa sallam alladhi taraka alayhi ashabahu ká dún ní má títẹ̀ lójú ọ̀nà tí Ànábì sallallahu alaihi wasallam tó fi sẹ̀mí tó sì fà àwọn sọ̀hábà rẹ̀ lẹ̀ lórí ẹ̀ ìlà ń pè sunna. tẹ̀lé wọn lágbè ni àwọn ulama as-sunna ìyẹn nìkan tó di manhaj anabi Muhammad sallallahu alaihi wasallam ẹni tó bá ti takò àwọn eléyìí là ń pè ní kíni ahlul bid'ah sẹ́yìn wa báwọn nísìnyí àsọ ìwà tó ń hù yìí kò sínú sunna àkídà rẹ̀ ó tako so eléyìí ní agbọn ilmu kínú ilmu da'wa torí àwọn olùmọ̀táwọn mójútó pípèpè lọ sí díẹ̀ islam sunna lọ́dọ̀ tiwọn ó ní iltizamu manhaj nabiyyi sallallahu alayhi wa sallam alladhi aisha alayhi wa taraka alayhi ashabahu wa man khalafa dhalika almanhaj wusifa bi annahu sahibu bid'ah. onáni ká di ìlànà tí nàbí sallallahu alaihi tó sẹ̀mí lé lórí tó sì fa àwọn sọ̀hábà rẹ̀ lé lórí lé lórí ká dì mú eléyìí náà ń pè ní sunna lọ́dọ̀ àwọn ulama'u da'wa torí rẹ̀ àwọn wa sọ pé tó bá ti ìbá yé wa òun náà ní kíni kẹ́ ẹ di ìlànà ọmú eléyìí tó ṣe pé gbogbo ń tọ́ba ti ya pàṣẹ kí là ń pè é bí dà á súnà ń bí òun náà ní eléyìí tí àwọn tí wọ́n máa ń lo súnà fún tọ̀rọ̀ wa ẹnìkan wa sọ pé ti dáná bí sọ gbogbo tí ọjọ́ ràn yẹn náà là mójútó wa sẹ́yìn mọ̀ pé lẹ́yìn wo ti aha fàálẹ́gùn bí sunnati ó o ní ẹ ẹ̀sùn náà ń bẹ ẹ bí malẹ́sẹ̀ waajib. Allah la ẹ̀sùn náà ń gbogbo tó ti takò ti torí gbogbo náà ka